الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فسلام الله عليكم ورحمته وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run bíi tí ó tún dá ẹ̀mí wá sí di ọjọ́ òní láti láǹfààní sí ìtẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ èyí tí a máa ń ṣe ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún ọjọ́ kẹẹ̀ẹ́dógún ní ààyè tí a wà yìí kí ọlọ́run bá kí ọ má ṣàjẹ́ kí ó ṣe ẹni tí ń sọ àti àwa tí à ń gbọ́ ní àǹfààní bákan náà atọrọ ìkẹgẹ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹni tí ọ̀nà ọba tí ó gbé dìde láti lè wá jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá ayé ìkẹ́ àti ìkẹ́ náà kí ó máa bá àwọn aráalé rẹ̀ àti àwọn sàábì rẹ̀ àti gbogbo àwọn tí ó bá tó tẹ̀lé ojú ọ̀nà máa àwọn ẹni ìsíwájú títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama gẹ́gẹ́ bí ìṣe nípa wípé ìdánilẹ́kọ̀ọ́ méjì òun náà ni a máa ń ṣe fúnra wa àkọ́kọ́ nínú rẹ̀ ó ní alfiq àgbọ́yé nípa àwọn àdájọ́ òfin ẹlẹ́ẹ̀kejì ó ní ntí ọjẹ́mọ́rọ̀ anábì wa muhammed sallallahu alayhi wa sallam èyí tí a ń lò صحيح البخاري bukhari tírà tí ọlọ́láfíà jù nínú tírà hadith nípa rẹ̀ ṣùgbọ́n èyí tí a fi bẹ̀rẹ̀ òun náà ni ìdájọ́ èyí tí a ń bá lọ nínú tírà èyí tí ibi tí a bọ̀rọ̀ dé òun náà ni kìtàbù ar-rahan ìyẹn ni àlàyé nípa àwọn àdájọ́ tí ó jẹ mọ́ ìfìǹkadógò nígbà tí a bá fẹ́ yáwó lọ́wọ́ ara ẹni àbí ara nǹkan lọ́wọ́ ara ẹni ṣùgbọ́n àti láǹfààní láti kówó sílẹ̀ ìfìǹkadógò. E tí yọ wà lọ́dọ̀ ẹni tó sa nǹkan àbí lọ́dọ̀ ẹni tó yá àyàn ní nǹkan àwọn àdájọ́ tí yọ jẹ máa òun náà ní nǹkan tí à ń bá lọ. tí a bá sì wòye gẹ́bí tí a ti sọ síwájú a rí i pé àwọn àdájọ́ yìí ọ ń ṣàlàyé fún wa àkólé kan tí islam tó ní sí dúkìá ọmọnìyàn torí pé tí àwa náà bá wò ó pàtàkì jùlọ lórílẹ̀‐èdè tá a wáyé yìí ló ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ni wọn lákàkún dúkìá mùsùlùmí ẹgbẹ́ wọn sọ ẹlòmíì tó bá yáwó tán ìgbà tó bá fẹ́ yáwó yẹ ẹ rí i pé ẹni tó fẹ́ yá lówó gan ojú àná ó gbé ṣùgbọ́n tí ara bá ti dẹrúfẹ́ ẹni bẹ́ẹ̀ tán dípò kí ó fún ẹni yẹn ní ẹ̀tọ́ rìn. dípò kí ó fún ẹni yẹ ní ẹ̀tọ́ rẹ̀ rí pé wá lónìí wá lọ́la onísábà máa ń gbẹ̀yìn rẹ̀ èyí pé èèyàn fẹ́ lè ronú pé òun ò ní da àlámẹ̀rí ìsìn papọ̀ pẹ̀lú kankan rárá ọjà nígbà tó ọjà lọ́dọ̀ ọlọ́jà pẹ̀lú ọ̀rọ̀ tuntun, àwọn ọ̀rọ̀ tó ṣe é pé máa ń ṣèyàn láàánú òun náà ni yóò fi kó o ṣùgbọ́n tó bá kó dá dípò kí ó dá owó padà fún ẹni tí ó rajà lọ́dọ̀ rẹ̀ àwáwí ni ọmọ wí tó sì já sí pé kì í pé báyà kò jèrè nínú ọjà bí kò pé lẹ́sìn ẹ̀ òun náà ni wípé kọ́ sí owó yẹn bá ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀nà kàkún eléyìí ṣùgbọ́n oògùn pàtàkì tí ó wà fún ọ náà ni kí a lo ìdájọ́ òfin sẹ̀ríà kò sí nǹkan tó burú nígbà tí èèyàn bá fẹ́ yáyà nìkan àbí nígbà tí èèyàn bá fẹ́ da àlámàrí gbèsè pẹ̀lú ẹnìkan yálà èèyàn fẹ́ sàǹkẹ́ fún kò sí ìrówó fílẹ̀ kò sí nǹkan tó burú kódà ní dídá jù kéèyàn gba nǹkan tí ó fi dógò tóbi já pé nígbà ẹni yẹn bá tó nǹkan ní ọ̀rọ̀ kó ọya àgbèsè ọ̀dà padà mọ́ ibi tí a wá sọ̀rọ̀ dé lé lórí òun náà ni gbólóhùn ويبطل الرهن بموت من رهن أو خلقه من قبل حوز المرتهن أو ابن حائزه لرب المرتهن في بيع أو وطء أو إهدى أو سكن كراهن في عين أو منفعة وولده والصوف مدرج معه ibi tí a lẹ́yìn ìgbà tí a ti ṣàlàyé orígun àti àwọn àdájọ́ tí ọjọ́ máa àfààfin ṣàlàyé kí ni nǹkan tí ó lè ba àgbémẹ̀sì yìí jẹ ìyẹn ni pé nígbà tí èèyàn bá ti ṣe àdéhùn pé màá yọ ní ìtọ́ o ṣùgbọ́n tó fi gbogbo yìí tí ó ń kálukú ti fi gbà bẹ́ẹ̀ lára nǹkan tí a gbọ́dọ̀ ṣàkíyèsí tí ó fi jẹ́ sí pé ìdájọ́ yẹ àbí nígbà fẹ́ fi dógò ń yóò sì máa wà nípò wípé a fi dógò àfa ni pé yẹ́pùtòlò rahmu bíi mọ́wùsì máa ń rọ́hàn àwòfáàlìsìgì min qablẹ̀ hausin nel mọ̀rọ̀sẹ́hàn. ẹ tí èèyàn bá yáwó lápèjúwe àbí ọ̀ra ọjà ọwá sàdéhùn wípé òun ó fi gàkàdógò báyà ilẹ̀ ni àbí ilé ni àbí mọ́tò ni àbí nǹkan kan tó sáà ní owó lórí ṣùgbọ́n ẹni tí ọya nìkan yà àbí tó ta nǹkan fún kò sí ìlànfààní sí kọ́gba ìwé ilẹ̀ lágbèjúwe gẹ́bí tí ó fi dógò sọ́dọ̀ àrè àbí kí mọ́tò ọmọ wà ní sàkání rẹ̀ tí ẹni tí ó yà nǹkan tó fi wá kú àbí ó fi di aláìní yẹni pé wọ́n kéde rẹ̀ pé ẹni yìí o ó ti di aláìní tó fi gbé gbogbo owó rẹ̀ gbogbo dúkìá tó ní òní wọ́n gbẹ́sẹ̀ lé láti lè tà láti lè fi sanwó àwọn tí ọjà ní gbèsè tí nǹkan yẹ tí nǹkan méjì yẹ tó bá ti síwájú. Si síwájú kí á tó gbàǹdà bẹ́ẹ̀ fi sọ́dọ̀ ìdógò yẹ ọ̀sán fàánì má títà fáńsọ nìyẹn ìyẹn ní pé ẹni tí ó yá yẹn ní nǹkan yẹn àbí ta nǹkan fún un kọ̀lẹ́tọ̀ láti lè claim lọ́dọ̀ àwọn tí fẹ́ jogún a sì tijọ́ sàdé wípé a fi nǹkan dógò láàrin ara ẹni nítòsí lóun ó fi dógò ní mọ́tò rẹ̀ tó fàbítálẹ̀ òun ọgbà mọ́tò yẹn ń wò ní pin má arógún tó ìta fáǹsọ nìyẹn. àbí lẹ́yìn ìgbà tí wọ́n ti kéde ní court bóyá ó jẹ lòmíì ní gbèsè wọ́n ti wá gbé lọ sílé ẹjọ́ adájọ́ ti wá dájọ́ pé ẹni yìí ó ti di mọ́flẹ́tù ìyẹn ni ẹni tí ò ní nǹkan kan tó lè fi san gbèsè tó jẹ sọ́rùn àbí ó tiẹ̀ ní ṣùgbọ́n kò tó iye gbèsè tó wà lọ́rùn rẹ̀ nígbà tí wọ́n ti lè kéde rẹ̀ ọ́n gbogbo dúkìá tó wà fún tó wà lọ́dọ̀ rẹ̀ ó ti di gbogbo àwọn tó jẹ ní gbèsè kìí ṣe tẹ́ni yẹn nìkan má ẹni yẹn nìkan ò lè kílèmù wípé lókòrógbà tó ti pàdé wípé mọ́tò lòun ó gbé lẹ̀ láti lè fi dógò gbèsè wọn so òun ló ń lẹ́tọ̀ọ́ sí i no nígbà sọ fún ni pé ó ní sòrò kí wọ́n ṣe estimation kí wọ́n ṣe àkáǹtì kíni dúkìá tẹ́ni yẹn ní síwájú kí wọ́n tó kéde wípé ó ti di onígbèsè tí wọ́n ta dúkìá rẹ̀ tí wọ́n bá ṣe òun náà wà á wà yọ jẹ́ kan lára àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pín ní owó ẹni iye tó bá kàn yálà bóyá bí hundred thousand. ẹni ọjà tó kú fẹ́ nìyẹn lọ́ba ṣe kéńgbà wọ́n ṣe ìṣirò nǹkan tẹ́niyẹn ní ìtọ́ka ní ninety thousand ninety thousand náà wọ́n kò fún kódà kó ṣe yí pé àdéhùn ti wà lérí yí pé mọ́tò lẹ́ni yẹn fẹ́ gbé sílẹ̀ bẹ́ẹ̀ pé mọ́tò yẹn ọwọ́ sí hundred thousand àbí jù bẹ́ẹ̀ lọ tọ́lá Iyo kọ́ ta mọ́tò kọ́ yọ hundred ntí òfin ní ìsìn bẹ́ẹ̀ máa ní pé torí pé kò sí ìgbà mọ́tò yẹn sọ́dọ̀ tí ẹni yẹ tó fi di pé akéde ẹ̀ wípé ó ti di aláìní àti pé onóòdì kan lára àwọn tí yóò máa dúró tí yóò máa retí tí wọ́n ṣe ìṣirò dúkìá ẹni yẹ láti lè fi mọ kí ni yọ kàn nínú gbèsè rẹ̀ lọ́wọ́ àti pé ọlọ́run bá kádàrá yìí pé hundred thousand rẹ̀ náà ni ọ̀kan àti pé alihamudulilayi lọ́wọ́ pé ọlọ́run kádàrá yìí pé ninety ni àti pé ninety ni yọ gbà náà yọ wà máa retí ìyókù ńláfà mi sọ pé wọ́yẹ́ tó lọ rahnu bí mọ́wùsì mọ̀ rọ́hán àwòfáàsìhì mi nkọ́bìlẹ̀ haúsìn mọ̀rọ̀tọ́hán kọ́tọ̀ síbẹ̀ kìí ṣe ikú àbí ìkéde pé di onígbèsè tí wọ́n ta dúkìá rẹ̀ nìkan ni rahnu fi máa ń bàjẹ́ àfàṣe pé ọ̀nà míì ni pé àwọn ìdìní ha ìdìní lè rọ́bìn mọ̀rẹ́sán fi bẹ́ẹ̀rin àwọn wọ́tìn àwọn ìdá àwọn sẹ́kẹ̀n. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tó fi jásí pé irú àdéhùn afẹ́fì nǹkan dógò kò ní wúlò mọ́ ó ní kéèyàn ó ti ya owó lọ́wọ́ yẹn nísìnyí àbí ọ̀rajà lọ́wọ́ rẹ̀ ẹni yẹn wá sọ pé ilé lòun ó fi dógò fún un àbí ilẹ̀ lòun fi dógò àbí mọ́tò tí ẹni tó ta ọjà fún yàn nínú mọ́sáàbù imam malik tọ́ba tún lè yọ̀ǹda bóyá ẹni yẹn padà wàá lọ bá lẹ́yìn ìgbà tí mọ́tò ti dé ọ̀dọ̀ ẹni tí ọ̀tajà eh, fún àbí tó ya lówó ẹni yẹn padà wàá lọ bá wípé òun bóyá ọmọ àwọn fẹ́ ṣe ìgbéyàwó àwọn ó sì ní ìdí mọ́tò yẹn láti lè lọ fi gbé ìyàwó ńlẹ̀ wọn lọ́wọ́ ayọ̀ǹda fún un mọ́tò yẹn ti kú ní rahmu ìyẹn ni pé kèé ṣe níta fi dógò mọ́ nígbà tí ó ti gbé lọ yẹn <clears throat> nígbà tó fi lè yọ̀ǹda fún tó ti lè gbé lọ. ìyẹn ni pé àwọn ìfìhà ìfìhì lè rọ́bìl mọ̀rẹ́sán ẹni tó fi nǹkan dógò sí ẹni tí ọgbà ìdógò sọ́dọ̀ tó ti lè yọ̀ǹda fún fi bẹ́ẹ̀ ń rí kò sí nǹkan síbi hundred thousand lọ́jọ́ mi wá gba mọ́tò rẹ kọ́ lọ tà á kọ́ bá ń kó iye tí ọba kàmí kọ́ bá ń kó wa àbí ó tẹ̀ yọ̀ǹda fún ní títàánú pé kò sí nǹkan kan máa gbé mọ́tò rẹ lọ so láti lè tà á bó ṣe wọ̀ ọ́ ìgbà tó ti lè yọ̀ǹda fún yẹ ìtumọ̀ rẹ̀ ni pé òun ọ̀gbà ìdógò mọ́ nìyẹn fi bẹ́ẹ̀ ìnà ọ̀wọ́ sìn níjọ́ lára tí wọ́n fi máa ń dógò òun náà lẹ́rú pé ọ̀yàwó nísìn yóò wá fi ẹrú rẹ̀ lẹ̀ wípé kọ́lọ́ máa dé ní ọ̀dọ̀ ẹni tí ó ti yáwó lápèjúwe tọ́ba lè yọ̀ǹda fún wípé kó tún máa bá lò àti wípé ẹrú yìí ṣe ìdógòmá àwọ̀ ìdá àbí ó tiẹ̀ yọ̀ǹda fún wípé mọ́tò tó fi dógò àbí tó fi dógò ó lè fún yàn gẹ́gẹ́ bí gift tọ́ba ti lè yọ̀ǹda fún bẹ́ẹ̀ àti wípé ó ti kú òní dògó nìyẹn àwọn ìdá àwòsàkẹ́ni àbọ̀yọ̀ǹda fún wípé kọ́ máa gbé bẹ̀ ìyẹn ni pé gbogbo ìyọ̀n gbogbo ìfẹ̀yàn fi máa ń tún láǹfààní sí nǹkan tẹ̀yàn fi dógò tọ́ba ti lè sẹlẹ̀ nínú mọ́sálábù imam malik ìdógò yẹn kò wúlò mà ìyẹn ni pé kò sí àǹfààní máa so agreement yẹ ó ti ó ti bàjẹ́ ṣùgbọ́n ìtọ́tẹ̀sùn wa lè sọ lálàyé nínú ni pé tí ẹ bá ṣe pé ọ yọ̀ǹda fún un láti lè ṣe nákìlò mìlìkìyà rẹ̀ ìyẹn ni pé kí ó ìjẹ́ ẹni tó ní nǹkan yẹ kó kù lọ́dọ̀ rẹ̀ so rahnu yóò sì máa wà bẹ́ẹ̀ ìdógò yóò sì máa wà bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá yọ̀ǹda fún pé láti lè tà àbí láti lè bóyàn ó ti kù ní rahnu. Eh, ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé bọ́yẹ̀ yẹn nílẹ̀ nísìn so ọwọ́ fi ilẹ̀ yẹn dógò kí ilẹ̀ yẹn ọkàn má bàa wàá wà gbódóko ẹni tí wọ́n fi dógò fún ọwọ́ ayọ̀ǹda fún ẹni tí ó fi dógò yìí pé ó lè lọ́ọ́ máa dáko lórí ẹ̀ dídáko lórí rẹ̀ yẹ kò túmọ̀ sí pé bọ́yá ó ti kúrò ní ìdógò so léèsì ọtẹ̀sùn. ìyẹ àǹfààní ó sì wà ń bẹ̀ ń parí pé kí ọmọ bá wà torí pé islam ọ̀fẹ́ kí dúkìá kọ́kàn máa wà láì pé kí bọ́yá èèyàn ṣe àǹfààní pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n èyí tá a wá lè béèrè ni pé dípò kí ẹni yọ máa ṣe àǹfààní pẹ̀lú ẹ̀ kí ló fà á tá a yọ̀ǹda fún ẹni tó yá àyàn ní ìgbà kókó fẹ̀ ká máa ṣe àǹfààní ní tiẹ̀ gẹ́gẹ́ bó ti ìyẹn kọ̀lẹ́tọ̀ nínú islam torí pé tí a máa fi nǹkan dógò sọ́dọ̀ èèyàn pàtàkì jùlọ lọ́wọ́ ń sẹ́yìn pé ìpìlẹ̀ dídógò yẹn lówó ó ti ń sàǹfààní látara owó tó yá yàn nìyẹn ọ yá yàn ní hundred thousand nísìn ọwọ́ sọ pé òun ọgbà ìdógò ilẹ̀ ṣùgbọ́n ilẹ̀ tó wọn o òun láǹfààní láti lè máa lò ó tí ẹni yóò fi dá owó ń padà irú àdéhùn bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ nínú ìdógò kí ló fà ní pé ṣíṣe bẹ́ẹ̀ ó ti ń sàǹfààní látara owó tó yá ẹni yẹn kódà ó ṣeéṣe kó ṣe yí pé ntí yóò rí lára lẹ́ngà yóò ju hundred thousand lọ àbí five hundred thousand lọ yá dípò kẹ́ni yóò tó dá padà ó tún má kó ṣe pé àǹfààní tí ó ṣe níbẹ̀ gan kó ju Eh, owó tí wọ́n ya lọ́wọ́ rẹ̀ lọ so ìyẹn ni pé yóò ti rí àwọn kankan látara yìí pé ń lo ilẹ̀ ń síwájú kẹ́ni yóò tún lè dá nǹkan tó yá gan padà so ìyẹn lọ́pọ̀ yá sí pé kìí ṣe nǹkan tó lẹ́tọ̀ọ́ ó ní kó ṣe yí pé níta fi dógò ẹni tí a fi dógò sí lọ́dọ̀ kó lò ó àyàfi ntí hadith tó ṣe àyàfi rẹ̀ òun náà ní bí ẹran ewúrẹ́. téèyàn fi dógò tọ́wọ́ bùkátà sí kéèyàn ọmọ fún lóúnjẹ pẹ̀lú wọ́n bùkátà sí kéèyàn ọmọ fún lóúnjẹ èyàn ó sì máa fún ẹran ẹlẹ́ran lóúnjẹ tí ò sì já sí pé bọ́yá èyàn láǹfààní kankan bẹ̀ ìyẹn fàtí ànábi wa muhammed sallallahu alayhi ó fi ọ̀dà yìí pé pẹ̀lú wípé èyàn ń fún lóúnjẹ òun tọ́ba ni bíi ẹni yẹn láǹfààní láti lè máa gùn ó ṣùgbọ́n yọ máa wọ yọ máa rọ́pò nǹkan tí òun náà ń nínú ìfúnnilóúnjẹ àbí ìtọ́jú tó àyàfi kọ́ wà nìyẹn yàtọ̀ síyun bí irun tó bá jẹ mọ́lẹ̀ àbí tó jẹ mọ́mọ́tò tí ò ní pé bá yẹ̀yàn ń fẹsẹ̀ ń ṣe wàhálà kẹ̀kẹ́ lórí èèyàn gbé kalẹ̀ síbẹ̀ ni ìdá akọ́sẹ́ pé nǹkan máa wà ń bẹ̀ sẹ́nìkan ní sàǹfààní pẹ̀lú ẹ̀. àbí kó ṣe é sí ẹni tó ní káyọ̀ǹda fún pé ó ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ní àǹfààní tí ò ní mú kó ṣe é pé dúkìá yẹ yóò padà di ti ẹlòmíì pé bóyá kọ́ tà á lápèjúwe ìyẹn lọ́kọ̀ọ́ yẹ sí pé látara ní a sọ yìí láàárọ̀ ojú pẹ̀lẹ́ tá a fi lè dógò tó sì lẹ́tọ̀ọ́ ó kéèyàn gba ìwé téèyàn lè fi ta ilẹ̀ lápèjúwe pé mo fi ilẹ̀ yìí dógò ẹni yọ wàá béèrè fún ìwé ilẹ̀ yẹn sẹ́ni yẹn fi lè láǹfààní láti lè tà á tọ́ba ti gbàwé yẹn sọ́wọ́ ẹni tí ó fi ilẹ̀ dógò ọ́ láǹfààní láti lè máa lo ilẹ̀ rẹ̀ lọ torí pé kò láǹfààní àti lè tà mọ́ ìtumọ̀ ẹni pé tọ́ba di ẹ̀yìn ọdún kan fi ẹni yẹ tí ọba láǹfààní láti lè dá owó padà àbí kọ̀ láǹfààní láti lè san gbèsè tó jẹ so ìdá kí ọgbà láti lè já sókè kí wọ́n talẹ̀ kí ẹni yóò sì yọ kọyọ kó bẹ̀ àbí kó ṣe wípé yọ lọ wá bí yóò ti san owó ẹ̀dì yẹn fún un ìyẹn sọ wípé ní ibùdó ha ìṣègé lè rọ́bìn mọ̀tán. في بيع أو وطئ أو وحدة أو سكن lẹ́gbẹ̀ẹ́ náà àfa àtúnṣe ojúpànà ní tíra ó ti di ojúpànà mẹ́ta báyẹn ojúpànà ẹlẹ́ẹ̀kẹrin tíra nù tí kìí fi sáǹfààní tó fi já sí pé agreement tá a ṣe kò ní nítumọ̀ nínú sẹ̀ríà àfa àtúnṣe fà sí pé kàrọ́ hìdín fi àyíní àwòmọ̀nfàà wàwálàdùhù wàsúfù mọ́dọ̀rọ̀jùmáà bákẹ́ náà. agreement a fẹ́ fi nkan dógò ní sàǹfààní nígbà wo sábà fẹ́ yí pé mẹ́jẹ̀mú tí ọ̀bá ṣẹ̀rí àmú ọ wà níbẹ̀ bíi kíni afáàmú wa lápẹ̀jùwe kàrọ́ọ̀hìn ní fi àyìnì àwọn màfáà bíi kéèyàn ọra nǹkan nísìn bóyá ọ̀ra ilé lọ́wọ́ èèyàn nígbà tó wá ra ilé. ọwọ́ aṣọ fún ẹ kọ̀wáàtì ìrówó san ọwọ́ àfi nǹkan dógò fún ẹni tí ọ̀tà lẹ́fún ṣùgbọ́n wá sẹ́ni ní mẹ́jẹ̀mú pé ṣùgbọ́n o tí àwọn èèyàn bá wá kílèmù léyè tó fi wá di tiwọn yẹ ni pé tí ọ̀jẹ́ tí ọ̀jẹ́ ti òun má tó bọ́yá wọ́n gbé ẹjọ́ dìde lé lórí ọ padà wá jọ sí pé ilé yẹn kọ̀jẹ́ tẹ́ni yẹn tẹ́ni tó kílèmù ẹ̀ ni ọ padà jẹ́ kọ́ wa sọ fún ẹni yẹ wípé ilé gangan ìlọ́gbọ́dọ̀ wá fóun ìní tí àfàṣẹ pé kàrọ́ ìní fi àyè ni so pé ilé gangan ìlọ́gbọ́dọ̀ wá fóun so irú yẹ irú ìdógò tó dógùn kò ní sàǹfààní kí lọ́fà torí pé nítorí dógò lé lórí kọ̀ lẹ́sẹ̀ lẹ̀ níta wá fi dógò pẹ̀lú ẹ̀ náà kò ní lẹ́sẹ̀ báwo ni o ti ní lẹ́sẹ̀ ni pé lókòrò gbà tó ṣe yí pé ó ti ṣe ládéhùn ó ti ṣe ní májẹ̀mú fẹ́ nìyẹn pé tí ọba di nǹkan tí ilé yẹn di pẹ̀lòmíì yẹ ọ wá ilé yẹn gangan fóun láì pé wípé ilé míì ni ó fi jìrọ̀ fóun so mùsùlùmí nǹkan tí ò lè rọrùn ni yìí tí ò fi lè rọrùn ni pé torí kó ti di tẹlòmíì ẹlòmíì ti claim ẹ ó sì ti di tiẹ̀ bẹ́ẹ̀ náà ni bí ilẹ̀ lápèjúwe manfa'a àbí kí ọ̀rẹ́ ń ṣe kọ́ kí ọ̀há yà mọ́tò lápẹ́jùwe kọ́ sọ pé mọ́tò tí òun fẹ́ àyà yìí tí òun ó gbé lọ sí èkó so tí wọ́n bá lè kílèmù ẹ̀ wípé ẹnìkan ni ó ní tí èsì ẹni tí ó gbé fún un ẹni yọ padà bó ń wa irú rẹ̀ gẹ́gẹ́ so ìyẹn náà kò ní irú ráhùn bẹ́ẹ̀ kò ní sàǹfààní ráhùn tó filẹ̀ ìdógò tó filẹ̀ kò ní sàǹfààní kí ló fà á torí pé mọ́tò tí ọ́rẹ́ǹtì lápèjúwe tí wọ́n fẹ́ gbé lọ sékòó tí wọ́n bá kílèmù ẹ̀ tó padà di tẹlómìn ẹni tí ó gbé lẹ̀ yẹ má láti lè dá irúfẹ́ mọ́tò yẹn padà àfi tó bá ti pé májẹ̀mú tó ṣe ni pé yọ́ọ́ bò ń gbé mọ́tò míì lẹ̀ yàtọ̀ sí irú mọ́tò yẹn so ọjọ́ nǹkan mẹ́rin tí afa sàlàyé fún wa yìí pé ó lè ba arahanu jẹ́ lẹ́yìn ìgbà tí ó ti lálàáfíà tẹ́lẹ̀ afa wa parí ẹ pé wàwọ́lẹ́dùkú wọ̀sùfù mọ́dọ̀rọ̀jù máa ìyẹn ni pé nínú mọ́sáàbù imam malik tó sì já sí pé òun náà ni nǹkan tí àwọn afa yòókù sọ èèyàn fi nǹkan dógò kọ̀ yìí pé ó ti kú òní tiẹ̀. tiẹ̀ náà sì ni nǹkan yẹn ọmọ jẹ́ ọwọ́ wípé ẹni yẹ ní ti àmọ́nà ìyẹn ni pé ó gbé sí lọ́dọ̀ láti lè jẹ́ àmọ́nà sí lọ́wọ́ tóbi já pé tí ọba láǹfààní láti lè san owó àbí láti lè san dúkìá èyí tó sọ pé ọgbà àbí ọjà tó gbà tó wọ́n láǹfààní láti lè ta nǹkan yẹn ṣùgbọ́n yóò túmọ̀ sí pé ń fi dógò ó ti lokoro ọgbà tó ti wá sí pé ibà fi dógò kò tí ì kú òní tẹni tó fi dógò rẹ̀ àti pé gbogbo àwọn nǹkan tí ọba jẹ́ àlékún tó súyọ látara tá fi dógò yẹn náà yẹn ni ò ní torí pò ń ló nípìnlẹ̀ nígbà tó ti pò ń ló nípìnlẹ̀ ọ̀hún akẹ́tótọ́ bá jáde látara tó fi dógò náà ò ní àfa wa mú àpèjúwe wa sápèjúwe méjèèjì ń tọ́ka sí ìpè azawahid ìyẹn ni pé àwọn akẹ́tí máa ń sàlékún nínú kata àfidógò èyí tí máa ń sàlékún nínú kata àfidógò èmi wà tó ṣe pé kò a a kò kò ní láyé ìkìnnìlẹ̀ ìfìkà so nǹkan yẹ ò ní kó lára ìta àfidógò bíi kéèyàn fẹ́ràn dógò nísìn sẹ́yìn ẹran padà máa dàgbà sí i so àwọn arún sì máa wù lárẹ̀ àwọn arún tí ń wù lárẹ̀ ẹni tí afidógò sí lọ́dọ̀ òní sọ pé ṣe bọ́dọ̀ òun lọ́wà so ìgbà tó mú dọ́dọ̀ òun so báyìí lọ́mọ ìgbà tó sì wà lọ́dọ̀ òun ó ti dà báyìí irun rẹ̀ so òun lòun ọ̀tá tóun ò ní. bákan náà àwọn kẹ́mí sì wà tó ṣe pé ó ṣe ya lára nǹkan tá a fi dógò àfa àmàpèjúwe rẹ̀ wáyé pé òun náà níbi ọmọ nísìn nígbà téèyàn fi ẹran dógò ẹran téèyàn fi dógò ń tí ọba bímọ ẹni tá a fi dógò sí lọ́dọ̀ kò ní sọ pé àtibọ́dọ̀ òun lẹ́rọ wà òótọ́ ló sọ pé ọ̀dọ̀ rẹ ni ẹran wà tí a fi dógò sí ọlọ́dọ̀ ṣùgbọ́n iye ọ̀tọ́ pé wọ́n ló ní ẹni tí ó fi dógò òun náà ni ó sì ní kẹ̀ lọ́pọ̀lọpọ̀ àti ti já sí pé òun ló ní òun àti pé òun náà ni ó ní ọmọ rẹ̀ náà ìyẹn wá lọ síbi àwọn nǹkan míì náà bóyá èèyàn fi ilẹ̀ dógò nísìn àwọn igi èso tó wà ní orí ilẹ̀ tí ó ń wu ọsàn àbí ìbẹ́pẹ àti oníranran nǹkan míì nígbà tó ṣe yí a ti sọ pé ẹni tí ó fi nǹkan dógò náà ló ní nǹkan yìí àsìkò náà ni ó láǹfààní láti máa ka òun náà ni ó sì láǹfààní láti lè máa kó eré àwọn ọ̀gẹ̀dẹ̀ gàgà tó wà bẹ́ẹ̀. ẹni tí a fi jókòó sí lọ́dọ̀ kò ní sọ pé ṣe bí ìkápá ni òun lọ́wọ́ tọ́jú àmánà sí òun lọ́wọ́ òun lòun àmà sàǹfààní gẹ́gẹ́ bí n sáà sọ kò pinlẹ̀ lẹ́tọ̀ láti lè sàǹfààní pẹ̀lú ẹ̀ torí pé tọ́wọ́ ti lè pẹ̀lú ẹ̀ ń látara owó tó yá so ẹni tó gẹ́gẹ́ òun náà ni ọ̀ máa láti lè máa nígbà tó nígbà tí nǹkan tá a fi dógò tọ́ba láàyè ẹni tí ó fi dógò iná ni yóò dà fún àti pé tọ́ba jẹ́ nǹkan sí ara nta tá a fi dógò náà òun náà ni ó lẹ́tọ̀ọ́ láti ní nípa tìlà káì tó ṣe pé ó sì bá ṣẹ̀rí àmọ́ ṣùgbọ́n tọ́lá ayé tá a sọ yẹ tí èrè bá ṣe é pé ìlà ayé rẹ̀ ọ wáyé látọ̀dọ̀ ẹni tí a fi dógò sí lọ́dọ̀ yẹni pé kìí ṣe pé òun lọ́kà kọyọlé lórí àbí ló ti àtẹ̀wọ́ pé síbi ọ̀fi dógòsó lọ́dọ̀ ní kékúsó lónìí sọ wá sàtẹ̀wọ́ pẹ̀lú ẹ̀ sí ọ̀fi gbé lọ àbí tí ààyè kankan fi wà pẹ̀lú rẹ̀ ẹni yẹn ni ó dà kù. ìtumọ̀ ẹni pé níta fi dógò kò kú òní ìkápá ni kò kú òní tó ṣe pé ẹni tó fi dógò rẹ̀ ń lónìí ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni tá a fi dógò sí lọ́dọ̀ àmánà ni ọ máa jẹ́ lọ́dọ̀ rẹ̀ nínú ètò tẹ̀sùnwọ̀n nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ àmánà ni ọ máa jẹ́ lọ́dọ̀ rẹ̀ tí ó ń túmọ̀ sí pé tí nǹkan ká bá ṣẹlẹ̀ sí níta burú ẹni yóò lè sọ wípé kọ́ba mú padà yẹn ni pé kí ó mú ẹ̀sìn tí ó wà níbẹ̀ kó mu wá fóun àyàfi tọ́ba lè fi rinlẹ̀ yìí pé ẹni yẹn ti àtẹ̀ ẹ̀wọ́ àbọ̀kàkọyọ láti lè sọ nǹkan yẹn dáadáa so ìyẹn ni àwọn ìdájọ́ èyí tó ṣe pé ọjẹ máa arahanu àwọn nǹkan tí a fi dógò tó ṣe pé gbogbo ìdájọ́ yìí ó ń ṣàlàyé kí ni ipò tí islam àti àti islam kọ sí dúkìá ọmọnìyàn iná ni ó fi mú nǹkan yìí wá ní tiẹ̀ tọ́ tó sì já sí pé kò sí nǹkan kan ìyẹn gan ló sì bá irú àwùjọ tí a wà yìí ìlọ́bàmù gbogbo wa náà la máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó ṣe pé ìtòwú ọ̀pọ̀lọpọ̀ ibi kí wọ́n yá àyàn lówó kó ṣe pé nígbà tí ẹni yẹn bá yá tán kọ́ má da padà mọ́ tí owó bá sì ti ń jáde tí ọ̀ wọlé mọ́ á rí i pé ẹgbẹ́ òsèké ni ẹgbẹ́ òdì fífọ́ so látara bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú kí ẹgbẹ́ àdíndìfidùà kó béèrè fún ìdógò tó sì já sí pé tí kọ̀ọ̀bá ti sí sísan nǹkan tá a sin sí ọjẹ́ mẹ́jẹ̀mú láàrin ara ẹni nípa owó àbí ìgbẹ́mí kò é ṣe aburú kì í sì ṣe kà òun ni kó ṣe pé iṣẹ́ niyẹn ni tó fi dógùn ká lọ tà á ṣùgbọ́n àbùsí ọ̀gbọ́dọ̀ wà ń bẹ̀ àbùsí tí ọ̀gbọ́dọ̀ wà ń bẹ̀ ni pé ẹni yẹ àti ẹni tí wọ́n fi dógùn sí lọ́dọ̀ ni wọ́n jọ ọmọ títà rẹ̀ kì í ṣe pé ẹnití ẹ fi dógò sí lọ́dọ̀ ní ọkàn wa lọ sàm kọ́ńtọ̀ bó ṣe wù wípé ìdọ́kà òní pé kó wọn sá ti mú gbèsè òun tó mọ́tò yé ọwọ́ ti bí five hundred thousand lápèjúwe ẹni yẹn sì jẹ́ ní two hundred thousand kó wá sí pé ntọ́kàn ní pé ìbáà jẹ́ two hundred náà lọ́tà ìbáà sì jẹ́ two fifty kọ́ wá sàn two fifty kó kó fifty thousand tí wọ́n á máa jẹ́ ìgbé à mọ́tò tó yìí kì í ṣe no. nínú ti sẹ̀ríà àwọn méjèèjì náà wọ́n jọ maa kéteké yọ ọta lẹ́yìn rẹ̀ wọ́n jọ mọ̀ èló ni yóò jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti mọ̀ èló ni yóò jẹ́ nígbà wọn bá tàtà tó yóò kó owó tí ọjà ẹnìyẹn tó yóò kó fún iye ní ìlànà sẹ̀ríà tó ṣe é gbé gbogbo rẹ̀ pátá ọ̀n tọ́ka lérí islam àti ẹwà tí ó fún islam lẹ́yìn rẹ̀ àfa tẹ̀síwájú. nípa kìtàbù mi tó ṣe yí pé àlàyé yẹn náà ọjẹ mọ́ bá a ṣe máa ń fi bá a ṣe máa ń ṣàkíyèsí dúkìá ẹ̀rí pé ìsáfà àkọ́kọ́ fi bẹ̀rẹ̀ òní kárakátà lẹ́yìn rẹ̀ lọ sọ nípa asálàm lẹ́yìn rẹ̀ lọ sọ nípa alkọ́r gbogbo yẹ èèyàn ń bówó jáde ni ṣùgbọ́n kó lówó ò sí ní wọgbó nígbà tí èèyàn bá mú jáde tán sí gbèsè súyọ látàrí ó ní àwọn àbúwá àwọn àlàyé mi tí àfàǹfì ń tè àlàyé mi tó fi tè pàtàkì díẹ̀ níbẹ̀ káfílẹ̀ láǹfààní hadith tí ó padà wá yé lẹ́kùnrẹ́rẹ́ níjọ́mọ́ ìdógún pẹ̀lú gbọ́dọ̀ ó ní atẹ̀flé tẹ̀flé ó ní kéèyàn yá nǹkan lọ́dún èèyàn tọ́pọ̀ yálà èèyàn kéèyàn méjì èèyàn mẹ́ta káàsì pé àwọn tó jẹ ní gbèsè wọn ó ti wá pọ̀ débi pé òǹkàlùkù wọn ti ní ìdí dúkìá wọn kò sẹ́ni fẹ́ fi dúkìá tiẹ̀ lé láì gbà so àwọn ìgbésẹ̀ kan wà tó ṣe yí pé irúfẹ́ àwọn tó jẹ ní gbèsè wọn ó nílànà ti sẹ̀ríà tí ò ní mú wàhálà tí ò ní mú dání ni pé tí ò so ìtì wọn kàn lọ kéde òní kí wọn lọ sọ fún ilé ẹjọ pálákejọ á rí pé ọpọlọpọ àwọn tí sábà ń ṣẹlẹ sí nísìnyí òní bank àwọn báńkì àtàwọn iléeṣẹ ńláńlá so tọ́ba ṣe pé ọpọlọpọ ìtọ́wà ìfùgàn nínú àwọn mọ́jẹ̀mú míì tó ṣe pé kò sí nǹkan kan tó sako nínú sẹ́ríà tí kọ́ńtìnì tí gbèsè rẹ̀ bá ti dé stéèjì kan tó kápítà tó wà lọ́dọ̀ rẹ̀ gan lọ so irú company yẹn ò lè function so ó ti di nǹkan tó ṣe pé wọ́n fà lásàrè wọ́n kéde wípé báńkì yìí o ó ti di báńkì tó ṣe pé àbí iléeṣẹ́ yìí ó ti di iléeṣẹ́ tó ṣe pé àwọn èèyàn ò lè máa bá da òwò papọ̀ mọ́ so gbogbo àwọn ìgbésẹ̀ tó jẹ mọ́ eléyìí àti àwọn àdájọ́ míì sí ọ̀rọ̀ mọ́ nínú sẹ́ríà tòun náà ni àáfà yóò padà ṣe àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nígbà tí ó bá di jọ́mẹ̀ẹ́dógún so àádánu dúró báyìí nísìnyí lérí ti fíkìw so táfi lọ síbi hadith so lẹ́yìn ìgbà náà lálàáfààní sí ìbéèrè pẹ̀lú ògbọ́lọ̀ pẹ̀lú pé òní ni àkọ́kọ́ ìdánilẹ́kọ̀ọ́ so inshallah ní jọ́mọ̀ ìdógún so àsìkò tún gbà wájú báyìí lọ́wọ́ lọ́wọ́ àlẹ́.